Mungu

àrólé odua olórí aládé òkè bíjìbì àwíṣẹ́ gbogbo. Kábíyèsí aláṣẹ tí wọ́n ní ìlú àlágbà ní ìjọba fún un. ìlérádà ìlérádọ́rùn àrọ́rùn awúwọ̀. Wórí wórí wórí wórí wáṣẹ́gun ọ̀tá ìmàlẹ́ ìlòdì ọ̀tá yára kú

ọ̀dọ̀ bàbá wa ọ̀gbàdé.